الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله سبحانه وتعالى أترى عليكم كلام أن الله وأسواجه إلى النبي صلى الله عليه وسلم أتوارى لي صحابه الصحابة àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbèrà kẹyàmà eléyìí tí a máa ń gbé ní àárọ̀ ọjọ́ jumá báyìí òun náà ni alusulu usulu A àwọn ìpìlẹ̀ mẹ́ta eléyìí tí ó jẹ́ ọ̀ranyàn lórí àwa mùsùlùmí láti gbọ́yé ládẹ̀ ti dúró sórí ẹ̀ ká wà lórí àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn wa eléyìí tí a ó fi máa ṣẹ́kù ní mùsùlùmí àwọn àdìsọ́kàn tó jẹ́ sí pé tí èèyàn bá fi lè kúrò lórí ẹ̀ èèyàn ti kúrò nínú islam nìyẹn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni bàbá wa muhammad bin abdul wahab òun ni wọ́n kọ tírà lé lórí tí wọ́n pè ní alusulu salasa àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn nǹkan yìí ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ló máa béèrè lọ́wọ́ wa nínú sáré àwọn málàkù méjèèjì malakan almalakan kariman àwọn áńgẹ́lì alápọ̀nlé méjèèjì tí wọ́n máa wà nínú sáré ìbéèrè yìí ni wọ́n máa béèrè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa nígbà tí a bá dénú sáré. naam muhammad bin abdul wahab rahimahullah ta'ala wọ́n bẹ̀rẹ̀ tírà náà pẹ̀lú bismillahir rahmanir rahim tí wọ́n ti ṣàlàyé. So, ìdí tí wọ́n fi bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú bisimilahi rahman rahim adẹ́jí ṣàlàyé àwọn ẹ̀rí tí wọ́n gbára lé lórí ìṣesí yìí eléyìí tí a fi ń gbẹ ẹnìkọ̀ọ̀kan wa náà ló ń gbẹ láti láti máa kọ́sẹ̀ irú àwọn ìṣesí dáadáa báyìí kí wá ní túmọ̀ bisimilahi rahman rahim ìtumọ̀ gbólóhùn yìí òun náà ni ní odidi al-isti'ana bismillah ni ìmọ̀ wá ìrànlọ́wọ́ ìmọ̀ tọrọ ìrànlọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ni gbólóhùn yìí ni ó ń tọ́ka sí nítorí pé ṣe rí báwù tó wà ń bẹ̀ báwù yẹn náà ń pè ní báwù al-isti'ana báwù al-isti'ana báà tí a máa fi ń tọrọ ìrànlọ́wọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ní báwo yìí ni wọ́n ń pè é nítorí pé harfu kan ní báà yẹn tó dá dúró bẹ́ẹ̀ ni ismullah òun náà kan lòun náà tó dá so àbí ká sọ pé kẹ́límà méjì ismu oníkẹ́límà alákọ̀ọ́kọ́ allah oníkẹ́límà ẹlẹ́ẹ̀kejì so báyẹn kẹ́límà kan lòun náà àìlè tí mo ti ṣàlàyé ìtumọ̀ rẹ̀ ṣáájú so tábà sọ pé bismillah kẹ́límà mẹ́ta ló wà ń bẹ báyìí alákọ̀ọ́kọ́ ni bá ẹlẹ́ẹ̀kejì ni ismu ẹlẹ́ẹ̀kẹta ni allah sọba yẹn iṣẹ́ tó ṣe iṣẹ́ járù ni iṣẹ́ tí ó ṣe náà ni iṣẹ́ tí àwọn akẹgbẹ́ rẹ̀ nínú àwọn hurufu tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà máa ń ṣe òun náà nìkan fún orúkọ ní járù kan fún ní járù so irú harfu tó bá ń ṣe irú sẹ́yìn là ń pè ní aljaru aljaru òun náà ni harfu tó máa ń fún orúkọ ní járù so orúkọ tí ó bá jaru yẹn náà ń pè ní majurur orúkọ tá a fún jaru nìyẹn ìyẹn kọ́ ni a pàtàkì jùlọ nínú ìbánisọ̀rọ̀ yìí nítorí pé iṣẹ́ èdè nìyẹn ṣùgbọ́n ó ní nǹkan tí a fẹ́ fi gbé jáde nítumọ̀ ṣẹ́rí aljaru almajurur ó máa ń ní mutaalliq ó máa ń ní nǹkan kan tí ó so papọ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n mutaalliq yẹn wọ́n máa ń parẹ́ nǹkan tó so papọ̀ pẹ̀lú gbólóhùn yẹn wọn máa ń parẹ́ sọ a ní láti gbé jáde kí ìtumọ̀ rẹ̀ lè pé ká lè gbàgbọ́ yé kí ni gbólóhùn yìí gan kí ló ń sọ̀rọ̀ nípa rẹ̀ so iṣẹ́ tí wọ́n bá wá dárúkọ nǹkan yìí lé lórí òun ni tẹ̀kídìrú ẹ̀ òun ni wọ́n gbé pamọ́ sí inú nǹkan yẹn eléyìí tá a gbé jáde so fún bí àpẹẹrẹ ń sìn nígbà tó yẹ pé tíra ni wọ́n ń kọ ìtumọ̀ ìtí wọ́n gbé pamọ́ síbẹ̀ ni pé bisimilahi aktubu ìyẹn ni pé pẹ̀lú ìwárànlọ́wọ́ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala òun mo fi ń kọ́ wọ́n bá yẹ pé èèyàn fẹ́ jẹun ta ní bisimilah nǹkan tá a gbé pamọ́ síbẹ̀ ni pé bisimilahi akulu so mutaalliq yẹn ni akulu tó wà mahzuf tán parẹ́ so bisimilahi akulu ìyẹn ni pé pẹ̀lú orúkọ ọlọ́run bá pẹ̀lú ìwárànlọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ni jẹun tába fẹ́ wọṣọ tá a ṣe bisimilah yẹn ni pé bisimilahi albasu pẹ̀lú orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala onímọ̀fin wọ aṣọ ṣe gbogbo nǹkan tá a bá ṣe bisimilahi sí nínú àwọn nǹkan tá a máa ń ṣe bisimilahi bẹ̀rẹ̀ rẹ̀ afẹ́sàlùwàlá náà a ní bisimilah ìtumọ̀ yẹn pé bisimilahi atawagbọ̀ọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ni mo fi ń sàlùwàlá yẹn ni pé ní ìwárán lọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala onímọ̀fin Uh, ah, eléyìí tí wọ́n máa túmọ̀ sí pé àtẹ̀yìnú bisimilahi rahman rahim mò ń wá ràn lọ́wọ́ lórí nǹkan tí mò ń kọ yìí pẹ̀lú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ń jẹ́ allah ọba arrahman arrahim nínú kẹ́límà yìí nínú àbí nínú jumla yìí nínú gbólóhùn yìí àwọn orúkọ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala mẹ́ta òun ló wà ń bẹ̀ eléyìí tá a ti ṣìyàánà pẹ̀lú ẹ̀ tí a wá ràn lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ yìí tá a dẹ̀ ṣe tabaruk tí a tọrọ alibarika pẹ̀lú àwọn orúkọ yìí àwọn orúkọ náà ni Allah arrahman àti arrahim àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn orúkọ tó tó tóbi nínú àwọn asma'ullahi subhanahu wa ta'ala ni. inna lillahi tis'atan wa tis'ina isman mi'atan illa wahida man ahsaha hadithu tí abu hurairah radiyallahu anhu tó gbà wá ni hadithu yìí á bá nínú sahih bukhari anabi sallallahu alaihi wa sallam ní dájúdájú ń bẹ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala orúkọ mọ́kàndínní ọgọ́rùn-ún ninety nine names kan bẹ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala mi'atan illa wahida ọgọ́rùn-ún dín ẹyọ kan ní orúkọ man ahsaha anabi ní ẹni tó bá sọ àwọn orúkọ yìí tó ha tó dẹ̀ ń sọ tó dẹ̀ ń lò ó dakhala aljanna irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ yóò wọ ọgbà aljanna nínú àwọn orúkọ yẹn ni àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí a kà yìí nínú ẹ̀ ni wọ́n wà so eléyìí tá padà máa ṣàlàyé fún wa láìpẹ́ yìí inshallah kẹrin nínú àwọn kan tí a tún rí mú ní àǹfààní níbi gbólóhùn yìí òun náà ni pé a máa ń ṣe àtàbárúkú bíi asma ilahi subhanahu wa ta'ala wa sifati a máa ń tọrọ àlùbáríkà a máa ń wá àlùbáríkà a máa ń wá àlùbáríkà síbi àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn ìròyìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so a fi máa ń ṣe isti'ana pẹ̀lú ẹ̀ naam kí ni ìtumọ̀ Allah ìtumọ̀ Allah lafzul jalala ni orúkọ kan náà orúkọ ọlọ́run ọba tó tóbi ni tó jẹ́ sí pé la yusamma bihi ghayruhu orúkọ táwọn gbọ́dọ̀ fi sọ ẹlòmíì yàtọ̀ fún Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní Allah orúkọ yìí orúkọ tó tóbi ni nǹkan tó túmọ̀ sí òun náà ni al-ma'budu bihaq Ọlọ́run ọba tá à ń sìn pẹ̀lú òdodo Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó jẹ́ sí pé òun lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo láì ṣe ti gbogbo nǹkan tó bá yàtọ̀ fọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn èèyàn ń sìn pẹ̀lú bàjẹ́ ni àwọn èèyàn ń sìn pẹ̀lú rọ́ ni àwọn nǹkan yìí ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn táwọn èèyàn ń gbé fún wọn ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala huwa al-ma'budu bil-haqq òun lọ́ba tí à ń sìn tó sì jẹ́ sí pé ìjọsìn tá à ń ṣe fún yìí òdodo ni ó lẹ́tọ̀ọ́ sí i so yìí báyìí sìn nǹkan tó ń pè ní Allah nìyẹn so Allah wọ́n mú láti bi al-ilah al-ilah ibẹ̀ náà ti mú allah wọ́n wá fún ní wọ́n wá fún orúkọ yẹn níbẹ̀rẹ̀ ní alif àti lam wujuban ọ̀ràn yẹn ni kí wọ́n fún orúkọ yẹn ní alif àti lam ṣeye tí láti bi wọ́n mú láti bi ilah nǹkan tí lárúbá ń pè ní ilah òun náà ni al torí pé fi'alu ni tó wá lóṣùwọ̀n maf'ul fi'alu ni tó túmọ̀ maf'ul so ilah bí máyínà màálù ìtumọ̀ rẹ̀ ní al-ma'bud ẹni tá à sìn ẹni tá à sìn ìtumọ̀ ìlàhù nìyẹn so òun ni orúkọ allah subhanahu wa ta'ala tòtò bá fi wálé pé kí ni ìtumọ̀ allah ìtumọ̀ níta sọ náà ni ọba tá à sìn pẹ̀lú òdodo so eléyìí báyìí a gbọ́dọ̀ gbọ́ yí dáadáa ká sì so ká sì fi nílẹ̀ fún ọlọ́run allah subhanahu wa ta'ala so bákan náà arrahman. الرحمن òun اسم جلاله jalala lòun náà orúkọ kan náà orúkọ tó tóbi nínú àwọn orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ la gbọ́dọ̀ fi sọ ni a ò gbọ́dọ̀ pè yàn ní orúkọ yìí láyì fi abdu sí sòun náà ni arrahman arrahman ìtumọ̀ arrahman òun náà ni ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ ọba tí ó kún kẹ́kẹ́ ní ìkẹ́ ìtumọ̀ arrahman nìyẹn so gbólóhùn yìí wọ́n mú láti ibi fa'ilan fa'ilan rahman fa'ilan so n tí ó bá wá lórí ìsùnwọ̀n fa'ilan nínú èdè lárúbáwá nínú ìmọ̀ èdè ìtumọ̀ rẹ̀ òun náà ni al-imtila kí nǹkan kún nǹkan tó kún kẹ́kẹ́ òun náà máa ń lò fún wọ́n dẹ̀ máa ń lò fún al kí nǹkan pa ṣòfò náà kí nǹkan gbófò so nítorí ẹ̀ wọ́n sọ pé shaban jawan ẹni kí òun náà wá lórí tiwọn fàáìlánì ni tó túmọ̀ sí pé kí kòyàn kó gbófò fún omi àbí fún oúnjẹ so ẹni tó bá sọ pé ana jawan ìtumọ̀ ni pé ebi ń pa mí so ẹni pé pípa ẹ kípa ebi òun ni gbígbófò ikùn fún oúnjẹ bẹ́ẹ̀ náà ni ana abshan so tó náà túmọ̀ sí gbígbófò ikùn fún omi ògbẹ́ngbẹ́mí nìyẹn so nínú èdè nìyẹn so wọ́n máa ń lò fún al-imtila wal-khulu kí nǹkan kún àbí kí nǹkan kí ó pa ṣòfò ṣùgbọ́n ìtumọ̀ tí wọ́n gbà lérò ní bíbí al-imtila ni kíkún ni ar-rahman yẹn ni pé ọba tí ìkẹ́ rẹ̀ tí ó kún kẹ́kẹ́ ọba tí ó pọ̀ ní ìkẹ́ so nítorí pé ar-rahman wọ́n mú láti ibi rahma so rahma yẹn náà wá gbé wá lórí sùn wọn tí ó túmọ̀ sí ntòkun so yíba yìí sì so tó túmọ̀ sí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba yìí ọba tó pọ̀ níkẹni tí ó fi kẹrẹ̀ bá gbogbo àwọn ẹ̀dá lò nílé ayé ibi tí kẹrẹ̀ pọ̀ dé gbogbo àwọn ẹ̀dá pátápátá ni wọ́n máa jàǹfààní ìkẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nílé ayé àti kèfèrí àti mùsùlùmí sùlámù afáàfin sọ fún wa yìí pé rahma tó wà bíi rahman rahma yẹn ọlọ́run bá dikẹ́ lámà fi ń bá gbogbo yẹn lò ní àti kèfèrí àti mùsùlùmí ló máa ń lẹ́tọ̀ọ́ sí rahma yẹn so ìtumọ̀ arrahman nìyẹn arrahim ìtumọ̀ rẹ̀ òun náà ni ọba tí yóò fi ìkẹ́ yìí bá wọn almu'minun àwọn mùmìnì lò lọ́jọ́ gbé dàlùkìyàmà tòun náà mubalagha lòun náà òun wá lóṣù wọn fa'il rahim so nǹkan tó bá kún tó bá dógóńgó náà máa ń pè bẹ́ẹ̀ náà bákan náà so rahim òun náà wọ́n mú láti bi rahma ṣùgbọ́n èèyàn lè pe èèyàn ní rahimu tiẹ̀ láì fi abdu sí òun ò kì í ṣe orúkọ tí ó jẹ́ ẹ̀sà fún ọlọ́run ọba nìkan torí pé èèyàn náà lè ní rahma lára èèyàn náà lè ní ìyànú lára tí ó pọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ ní ìparí suratu tawba ọlọ́run ọba ní bil mu'minina ra'ufur rahim ọlọ́run ọba àlekẹ́lá ní anabi sallallahu alaihi ó jẹ́ aláàánú oníkẹ́ fún àwọn mùmíní sọ ọlọ́run ọba àlekẹ́lá pé anabi ní ra'uf ó dẹ̀ pé ní rahim so tó túmọ̀ sí pé orúkọ yìí orúkọ tíyẹn lè fi pè yàn náà ní kódà láì fi abdu sí èèyàn lè pè yàn ní rahim tí ò ní jẹ́ abdulrahim tó bá jẹ́ pé tọ́lọ́wọ́n ba nìyẹn gbà lérò èèyàn pè ní abdulrahim tó bá jẹ́ pé tẹ̀dá nìyẹn gbà lérò èèyàn kà pè ní rahim nìkan so yí báyìí sìn ṣùgbọ́n arrahman èèyàn gbọ́dọ̀ pè yàn ní ramani láì fi abdu sí so abdulrahman ni ó máa jẹ́ èèyàn sì gbọ́dọ̀ pè yàn ní allah àfi fi abdu sí so ti yí báyìí sìn so ṣùgbọ́n arrahman arrahim ní tó túmọ̀ sí òun náà ni ìkẹ́ ṣùgbọ́n ìkẹ́ yẹn ìkẹ́ tó pọ̀ ni ṣé yí báyìí sìn so àwọn olùmọ̀jẹ́ pé wáyé pé rahmat ti mẹ́bi rahim ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ta lẹ́sà fáwọn almu'minun tí ó fi bá wọn lọ lọ́jọ́ gbéra kìyàmà ni ṣùgbọ́n rahmat ti mẹ́bi arrahman ọlọ́run bá alikẹ́lá ṣe ní ìkẹ́ tí yóò mọ bá gbogbo ẹ̀dá nílé ayé so tó yẹ kí gbogbo èèyàn ló máa lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn so eléyìí náà ni ìtumọ̀ ní ṣókí lórí bisimilahi rahman rahim ìyẹn ni pé mo wá ràn lọ́wọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mo dẹ̀ ń béèrè àlùbáríkà ọlọ́run ọba lórí tí mo fẹ́ ṣe yìí pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ allah arrahman arrahim ṣebí náà ni a dúró sí ní àárọ̀ yìí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala fún wa ní àgbọ́yé ẹ̀sìn islam kí ọlọ́run ọba Allah subhanahu wa kó jẹ́ kí ó lapa nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ ọba Allah subhanahu wa kí ó jẹ́ ká lè dúró lórí ẹ̀sìn islam títí tí a fi lọ pàdé ìwọ̀n ọlọ́run bá Allah subhanahu wa ta'ala alájọ kan sọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum gbàgbọ́ pé àwọn ló gbé àǹfààní àbí àwọn ènìyàn tí wọ́n ti pa àgbàkà náà fún wá àkókò àti ìjọba rẹ̀. àwọn èèyàn máa ń kókò àwọn àláìka ń tutọ láti fi wọ́n dẹ̀ máa ń pè wọ́n láti wá ìsọ lọ́dọ̀ wọn àbí láti láti wá orí lọ́dọ̀ wọn. ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ wípé qul ud'u alladhina qul ud'u alladhina za'amtum min duni wala yamlikuna kashfa ad-durri ankum wala tahwila. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا آية yẹn ló jẹ́ kó yà yí pé àwọn èèyàn máa ń pe àwọn màláìkà pé ọlọ́ọ̀bá ní wùláìkà lẹ́sìn yad'un ọlọ́ọ̀ ní àwọn tí àwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́ọ̀bá yìí yabtaghuna ila rabbihimul wasila àwọn ẹni rí ni wọ́n tó yẹ pé àwọn gan-an wọ́n ń gbìyànjú láti súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú ìjọsìn ni òǹkàlùkù wọn náà lọ́wọ́ ń sáré ta ló fẹ́ súnmọ́ Ọlọ́run Ọba jù pẹ̀lú ìsìn Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala wa rahmata wọ́n máa ń wá ìrànlọ́wọ́ Ọlọ́run Ọba Allah subhanahu wọ́n máa ń ran kan àánú Ọlọ́run Ọba wa yakhafuna adhaba bákan náà wọ́n máa ń páyà ìyà Ọlọ́run so inna adhaba rabbika kana mahzura dájúdájú ìyà Ọlọ́run Ọba ìyà tó le ni so ilé báyìí ó fi wá pa àwọn àlìjẹ̀nu àwọn èèyàn máa ń pè wọ́n ṣé báyìí sì so àwọn àlìjẹ̀nu kan bẹ̀ tó pa àwọn èèyàn máa ń pè tó yẹ pé kèfèrí làwọn àlìjẹ̀nu yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà táwọn àlìjẹ̀nu yẹn padà tó padà yà wọ́n padà di mùsùlùmí àwọn tó sì ń pè wọ́n ò ní mọ̀ nípa pàtí di mùsùlùmí wọ́n ń pè wọ́n lọ lẹ́yìn ọlọ́run Allah subhanahu wa ta'ala so ẹni eré làwọn wọ̀nyí yóò máa jẹ́ ṣé báyìí sì àwọn tí ń pè wọ́n yẹn ló jẹ́ kèfèrí lọ́jọ́ gbé làkèyàmà pé so nínú àwọn nǹkan tí àwọn olùmọ̀ mú wá so nígbà tó ń ṣàlàyé àyà yìí àtàwọn àyà tó jọ bẹ́ẹ̀ òun náà nìyẹn so ẹni ẹ ò ṣe mistake pẹ̀lú nǹkan tó sọ ọlọ́run àlẹ́ aleyhi mùsùlùmí ni bàbá wọn ok ẹ ọ jẹ bàbá rẹ bàbá rẹ wà láti ilẹ̀ lárúbáwá. ẹ àmọ́ ń gbọ́ yín. ó ti yé mi. nǹkan tó yẹ kí n sọ pé nígbà tó kùrẹ́sì ni bàbá o ẹ̀rí kùrẹ́sì yẹn yàrá ànábì ni àwọn lárúbáwá kan yàrá lárúbáwá kan náà ń pè ní kùrẹ́sì. so nínú wọn làbẹ́bí ti jáde nínú wọn làbúbákiri ti jáde nínú wọn ni Umaru ti jáde pàtó wa ní kùnrin ìṣìn bàbá òun fẹ́ pọ̀tọ̀ bóyá sáwùdí ni bàbá rẹ̀ ti wá so kò sí ẹnìkan kan tọ́jú ọmọ Nàìjíríà tọ́jú kùnrin ìṣìn. àwọn ní ilé lábẹ́ ní Yorùbá wọn ti tẹ̀ wá. ìyálà yàrá yàrá báwo ni Yorùbá ti tẹ̀ wá. Odùduwà wo Odùduwà kọ́ Odùduwà ni wọ́n ń tara wọn so àwọn ìjọ kan àwọn ẹgbẹ́ kan náà ń pè ní Kùrẹ́ṣì so ọmọ Yorùbá náà ni wọ́n ṣùgbọ́n wọ́n ń pera wọn ní Kùrẹ́ṣì àwọn ìjọ yìí oníbídà ni wọ́n oníbídà gidi ni wọ́n tó ti báyìí sìn so tó yẹ sí pé oríṣiríṣi àwọn àdìsọ́kàn tó wà lọ́dọ̀ wọn tó tako Islam sínú àwọn àdìsọ́kàn tó wà lọ́dọ̀ wọn tó tako Islam òun ni pé wọ́n gbà pé kò sí nǹkan tí ń jẹ́ síhìrù wọ́n á ní kò sẹ́bọ kò sóògùn ṣé báyìí sì so wọ́n gbà pé kò sí nǹkan tí ń jẹ́ idán so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dẹ̀ fi orin lẹ́nu alukoran ni pé idán bẹ̀ kódà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala jẹ́ kó yà pé ìmọ̀ ńlá lapa, lára àyàn ṣùgbọ́n kò lè dá lápá tí kìí bá ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run Allah subhanahu wa ta'ala so wọ́n dẹ̀ ta idán sí anabi sallallahu labid bin a'sam al-yahudi ọ̀sà idán sí ànábì sallallahu alaihi wasallam idán rẹ̀ sì lápá kódà irun orí ànábì lólo tó yé báyìí nìyí so ó sì lọ fi sínú kànga lábẹ́ àpáta kan náà kànga so òun lọ fa mu'awwidhatan kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas so nǹkan tó fa sọ̀rọ̀ méjèèjì nìyẹn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní kí àwọn málàkù méjì áńgẹ́lì méjì kan wá fi ṣe rúkìá fún anabi sallallahu alaihi wasallam ìkan ni ní gbèrè ìkan dúró ní gbàtẹ rẹ ṣé ibà yìí so síhìrù ń bẹ ìgbàgbọ́ tí wọ́n ní pé kò sẹ́bọ kò sóògùn ṣé ibà yìí sì wọ́n dẹ̀ ìgbàgbé kò sí nǹkan tí ń jẹ́ àjẹ́ kò sí nǹkan tí ń jẹ́ oṣó kò sí gbogbo àwọn kìnnìún nídìí ń àwọn ẹ̀dá burúkú yìí àwọn ṣe àpínù yìí gbogbo wọn pátápátá ni wọ́n ń bẹ so nínú àwọn ìgbàgbọ́ wọn nìyẹn ṣé yé báyìí sìn so àwọn ìjọ tó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí nìyẹn so wọ́n wá pọ̀ wọ́n wá wọ́n wá ní oríṣiríṣi àwọn àdìsọ́kàn tó yẹ pé àdìsọ́kàn sufi ti ń bẹ fún wọn àdìsọ́kàn àwọn àṣàyọrọ̀ ti ń bẹ fún wọn kódà àdìsọ́kàn àwọn kọ̀wárì ti ń bẹ fún wọn tó ti bá yín sìn so ẹlẹ́gbẹ́ ni wọ́n ìjọ burúkú ni wọ́n tó yẹ kí àwọn èèyàn mọ̀ nípa wọn kán sì jìnnà sí wọn tó ti bá yín sìn so wọn súnmọ́ ní súnà rárá wọn súnmọ́ ní súnà so tí èèyàn bá fẹ́ mọ̀ nípa wọn dáadáa nípa wọn dáadáa so téèyàn bá ṣèwádìí lọ́dọ̀ àwọn so abu wọn wọn mọ̀ nípa wọn dáadáa torí pé àwọn ti jẹ́ olórí wọn rí olórí wọn pátápátá so nígbà tí olórí wọn tí ó kú àwọn ni wọ́n fi ṣe kọ̀lífà fún olórí yẹn so tí wọ́n dẹ̀ pẹ́ nínú nǹkan yẹn pẹ̀lú gbìyànjú tó pọ̀ so kó tó di pé wọ́n padà yẹra fún wọn nígbà tí wọ́n rí pé àwọn eléyìí báyìí ìkèpé wọn àtàdìsọ́kàn wọn àtijọ́ tí wọn ó takò ti Islam ṣe é bá ní sísò bóyá kí wọ́n sọ díẹ̀ fún wa nípa àwọn ìjọ Quraysh. èyí tí ẹ ti sọ yẹn náà ní táwọn ọ̀sán ti sọ náà ní ọjọ́ pàtàkì torí pé tàbá ní ká máa sọ nípa wọn the time ó alọ gidi gan so ibi tí mo sọ̀rọ̀ bí ọdún méje mo fi jẹ́ ẹ̀kọ́ lépa fún wọn ṣe àdé sí ọ̀pọ̀lọpọ̀ lectures tó lágbára gidi gan ṣùgbọ́n ìṣiṣẹ́ wa tako ti Islam gidi gan pé pé gbà tí mo fẹ́ kó ń bẹ̀ so ẹni tí mo lọ bá pé kó fún mi ní ìmọ̀ràn tí mo fẹ́ kó ní ẹgbẹ́ yìí ọwọ́ ní kí n sọ tá à ń ṣe ń bẹ̀ mo wá sọ díẹ̀ nínú rẹ̀ afáàní sọ fún mi pé ṣé Islam tí Ọlọ́run fi rán ní sọ̀tẹ́lá ṣe là ń ṣe nínú ẹgbẹ́ yẹn ni àbí islam táwa dà fún lọ́tọ̀ kábàá lè mọ̀ bí àwọn nǹkan tá à ń ṣe burú tó bẹ́ẹ̀ bá mutí nísìnyí kèfèrí lọ́dọ̀ wa ẹni tó mutí kèfèrí ni ẹni tó sìnà kèfèrí ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn kèfèrí ni a máa halaka gbogbo àwọn afáka so ìyẹn ni kò àtúngbà àdìsí gbọ́ àdìsí so ohun tó ń pè ní sunna yẹn àwa ti yí pé sunna ìsìnà náà ń pè bẹ́ẹ̀ sunna ìsìnà bí wọ́n bá ti di ní sunna ló fi jẹ́ pé gbogbo eh, ìgbà tá a oníṣòwò ló fi àmọ̀ sí pé fún wọn ni so àwọn so alhamdulilayi kọ́ lóun kọ́ sọ wa pẹ̀lú so bẹ́ẹ̀ bá tún wà nínú ẹgbẹ́ in fact ìgbà tẹ́mi kú mẹ́rin ìjọ yẹn tú torí pé nígbà tí kùrẹ́sì fi jẹ́ kùrẹ́sì alápàdé lọ́rin bíi àti wá selection kan ní lọ́rin bíi èmi náà mo selection yẹn odidi ọ̀sẹ̀ méjìlá lẹ́yìn ọdún tá a máa lọ bẹ kà á wà pẹ̀lú ìjà ni ìjà bá ní tó bá gbé wá ni tó bá ẹni tó bá gbé wá láfi bẹ jà anything so sẹ́mi ọmọ lọ rí bó ta lọ sí lẹ́sọ̀ kan ní roundabout kan mi ọmọ very popular area njọ yẹn so àwọn àgbákò ọ̀rọ̀ rẹ pé lẹ́mi gan bá tún gbọ́ àwọn lẹ́sọ̀ ẹni sí orí mi màá ní kí wọ́n pa ní ìlẹ́gbọ́mọ́ mi tó burú dé so ojú rẹ̀ ti ń tiwa so kọ́lọ́mù bá aláṣọ náà kọ́kọ́ ẹ̀dẹ́yìn bá pẹ̀lẹ́ ní kòrèṣì nísìnyí àwọn tó kù tó ń jẹ́ àwọn rárá ẹlẹ́ tí wọn ọmọ kankan nípa ẹ̀ ni wọ́n kú mẹ́rin sìn gbogbo àwọn tó ṣe kí ni wọ́n ti lọ kọ́lọ́mù bá aláṣọ náà kọ́lọ́mù kò sọ wà pẹ̀lú àbúrò nínú ọba sàlámù alẹ́ kan sọ̀rọ̀. ìdákùnrin làfẹ́ràn tó ni pé kẹ́lẹ́ bá òní pé wọ́n ti jẹ́ kó yọ pé Quraysh àkídà àwọn Khawarij táwọn kọ̀wárìjì àpilẹ̀ gẹ́gẹ́ àkídà yẹn ní bẹ fún wọn o ẹ̀gbọ́n sọ pé ẹni tó bá mutí káfíìrì lọ́dọ̀ àwọn ẹni tó bá ṣe zìnà káfíìrì lọ́dọ̀ àwọn kòrèjì ẹni tó bá jalè gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn káfíìrì ni tó bá ṣe bákan náà nínú àwọn kan tó fi kún tí èmi ò sọ̀rọ̀ tí mẹ́nu bà ó ní ọ̀rọ̀ kéèyàn má gba hadith gbọ́ àwọn ni wọ́n ń pè ní qur'an yìí qur'an nìkan sangiliti nìkan náà nígbàgbọ́ sí wọ́n gba hadith gbọ́ o so wọ́n dẹ̀ máa ń tako hadith gan tó ṣe báyìí wọ́n máa ń takò hadith yẹn so nínú àwọn àna tí ń bẹ lọ́dọ̀ wọn nìyẹn so nínú ẹ̀ náà ni kò sẹ́bọ̀ kò sóògùn tí wọ́n máa ń sọ tó ṣe báyìí sìn àti gbogbo àwọn kan tí èèyàn náà ti gbọ́ tí wọ́n ń sọ yẹn so oníjàgídíjàgàn sì ni wọ́n so kódà lẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rù wọn gan torí pé sẹ́ni tí kòrèjì bá ń lọ́wọ́ àti báyìí pẹ̀lú àpótí àwọn nǹkan ìjà olóró ni tó yẹ báyìí sìn pẹ̀lú àpótí àwọn nǹkan ìjà olóró ni tí wàhálà bá ṣẹlẹ̀ wàhálà wọn máa ṣara wọn lọ nítorí àwọn tó ti sí ọmọ tá rí tó ti sí ọmọ tá dáwọ́ wọ́n pọ̀ láàrin wọn gan tó ti sí ọmọ tá dáwọ́ gan ṣé báyìí so ẹgbẹ́ kan tí ò dáa ni pé so wọ́n hẹ́ẹ̀tì súnà gan so kọ́lọ̀ bá kó dáhùn kó kó sànà wa lọ́dà kan mọ́ ẹ̀ hà bì so tẹ gbọ́ wọ́n ní kódà béèyàn bá tún ẹ̀ hà kéèfé lọ́dọ̀ wọn béèyàn má jẹ́ kéèyàn kéèyàn má gbàtàn jẹ pẹ̀lú péèyàn kan ẹ̀ hà ìjọba tẹ̀yìn ọba tó ń hàn lọ́dọ̀ àwọn kòrèjì wọ́n tó ní kéfèrè ni ọlọ́wọ́ sọ wa kó bi ìkàfàrọ̀ àwọn èèyàn olùbíjọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n padà tó túbá ń bẹ̀ náà bàtà túbá ń bẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn tó dà síjà bàtà ni nítorí pé <laughs> kò kò bíbá rẹ́gí sí rẹ́gí gẹ́gẹ́ sí gẹ́gẹ́ ni <laughs> so àti ibi ìpèyàn kéfèrè kan bọ́ sí ibi ìpèyàn kéfèrè mi ni ló fi jẹ́ kó rọrùn fún wọn gan láti tètè rọ́ sínú jàbàtà wọ́n pọ̀nù jàbàtà gan o wọ́n pọ̀nù jàbàtà gan wọ́n sì wà ń bẹ́ẹ̀ dì sí báyìí so mo mọ àwọn kan lẹ́kọ̀ọ́ tó yẹ pé ní Lagos Island tó yẹ pé wọ́n wà ń bẹ̀ dìsín báyìí nínú àwọn ọmọlẹ́yìn Jabata tó yẹ pé ìjọ kùrẹ́ṣì ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so kọ́ lọ́ba kó dáhùn kó sànù wa so subhanaka alhamdulilayi ṣẹlẹ̀ lọ́dún.